adúpẹ́ fún allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìkẹ́ àti ìjọlọ́run bá fún aṣáájú wa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn aráàlú anábì àwọn sàhábà àti gbogbo olùtẹ̀lé ìṣọ́lọ́run bá ti di ọjọ́ ẹ̀san ní ìbámu sí ìbéèrè tí oníbéèrè béèrè pé ṣé òtítọ́ ni pé àwọn onísúnà àwọn ni wọ́n ń dà àwọn ni wọ́n ń dá wàhálà láàrin àwùjọ bákan náà sílódodo pé ibn taymiya rahimahullahu ta'ala àti muhammad bin abdul wahab tí àwọn afá méjèèjì sílódodo ni wọ́n pa àwọn èèyàn láṣẹ pé kó máa pa àwọn èèyàn máa gá àwọn èèyàn lórí gẹ́gẹ́ bí afá labibu lágbàgì ṣe sọ̀rọ̀ náà lórí social media ala kulli wọn bá kí ó sànù wa àyìnbó pé ọ̀rọ̀ yìí ẹni tó burú mọ́ kẹ́ ń wọ́ni tí ó wí fún ni àwọn tí ń dà lórí wọn mọ́ra wọn ṣùgbọ́n wọ́n sì ń wá àwọn tí wọ́n máa ṣàlàyé fún pé ah, kì í sáwọn tẹ́. fún wa nípa rẹ̀ ọlọ́ni wọ́n lakọ̀dọ̀ kó zibat rusulun min qablik wa sabaru. على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا الله ni àwọn òjíṣẹ́ ti wá ṣáájú rẹ̀ táwọn ta ara wọn sí tí wọ́n pè wọ́n nírọ́ ṣùgbọ́n wọ́n ṣe sùúrù lórí onírọ́ tí wọ́n pè wọ́n yìí wọ́n ṣe sùúrù lórí ìnira tó fi kàn wọ́n títí táràn sí wá fi wá bá wọn. Ọlọ́run pe ànábìsá kìí sí ní kánú mi náà ṣe sùúrù eléyìí náà a fi ń pe gbogbo àwọn àtàjẹ́ alimutamuna ilà sunna gbogbo ẹni tí ó bá wù òun lè jẹ́ min àlè sunna torí pé wọ́n fẹ́ bá nàbí sallallahu alaihi wasallam fẹ́ bá wọlé ọlá wọlé ọlá tí wọ́n já sí sòrò orí gbogbo ìnira tó bá mú wa bá nàbí ọlọ́run náà sì sì sòrò lójú ayé rẹ̀ wípé àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìnira ni àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kéèyàn máa fẹnu sátẹ̀yàn kéèyàn máa bá tìyàn jẹ́ ńláwùjọ wọ́n lè ṣe bẹ́ẹ̀ fanabi náà sallallahu alaihi wasallam ṣùgbọ́n lọ́n bu anabi ní sòrò anabi dẹ̀ ṣe sòrò àrànṣẹ́ ọlọ́run bá anabi sallallahu alaihi wasallam ó dájú pé gbogbo ẹni yóò tó bá wà lórí òdodo tó wà lórí sunna anabi sallallahu alaihi wasallam so àwọn ènìyàn òdodo wọn ò rí àrànṣẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala bọ́pẹ́ bóyá bí idhnillahi ta'ala bákan náà ká má gbàgbé òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam anabi ni badal islam gharib بدا الإسلام غريبا وسيعود غريبا كما بدا فطوبى للغرباء قيل من الغرباء يا رسول الله حديثي يسمى صلى الله عليه وسلم إنه إبواء إمام ومسلم رحمه الله تعالى في الصحيح لا تدع أبو هريرة رضي الله تعالى عنه ونبي صلى الله عليه وسلم إسلام بير لا tó bá padà lórílẹ̀ ayé ìsìláàmù ó dájú jì láwùjọ anábì wa ní fatuba lil ghuraba oríire kó máa bá àwọn àjòjì yẹn lọ́jọ́ náà àwọn sábà wọn dákẹ wọn béèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam pé lórí sọlọ wọn bari kíọlá àwọn owó làjòjì yẹn tó rí fàṣẹ anábì ní alladhina yuslihuna ma afsada an-nas aw alladhina yuslihuna idha fasada an-nas. àwọn tó yẹ kí wọ́n máa tún àwọn èèyàn bàjẹ́ ṣe nínú súnà nàbí àbáwọn tó yẹ kí wọ́n máa tún ayé ṣe tí wọ́n máa táwọn ará ayé ṣe nígbà táwọn yẹn bá ti bàjẹ́ tí wọ́n ti rì sínú ẹ̀rẹ̀ bídíà tí wọ́n ti rì sínú ẹ̀rẹ̀ kófó ẹ̀rọ ṣíríkù tí wọ́n máa yọ àwọn èèyàn kúrò ńbẹ̀ wọ́n máa sàn lára rẹ̀ pé yẹ́ ń ṣe yìí bídíà ni yẹ́ ń ṣe yìí kúfúrò ni ẹja ọkọ̀ ńbẹ̀ jìnà sí ẹ kúrò ń di so bó ti wá ṣẹlẹ̀ sanabi ọlọ́run ọba lọ́jọ́ náà wọ́n ní ànábì so ọ̀dàlóró là nàbí sallallahu alaihi wasallam ànábì ọlọ́wọ́ balẹ̀kẹ́lá wọn ní ní ń pín ìyà ní ń pín ọmọ ní ń jẹ́ kí àwọn ọmọ ṣe tiwọn lọ́tọ̀ àwọn òbí náà máa ṣe tiwọn lọ́tọ̀ gbogbo ìwà ìsìn yìí ni wọ́n fi kan níbà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú bọ́n ṣe wá sí pẹ̀lú ànábì yẹn àníbi ọlọ́run bá sọ́dọ̀ lọ́wọ́ wa rẹ̀ sẹ́lẹ̀ àníbi ọlọ́run bá yẹ sọ́dọ̀ lọ́wọ́ wa rẹ̀ sẹ́lẹ̀ ibi pé ń jẹ́ tí ọlọ́run bá ràn níbi níṣẹ́ tánà ìfẹ́ kéde sí ọlọ́run ọba ìsí gbangba àníbi ọlọ́run bá lọ sí káàbà ó wá lọ sí òkè sọ́fà ó pe àwọn tó jẹ́ ọ̀tọ̀kù lóòló mọ́kà ó pọ̀ wọ́n sí òkè sọ́fà yìí àníbi ọlọ́run bá dá ó sọ fún wọn pé ǹjẹ́ tí n bá sọ fún yín pé ràkúnmí kí wọ́n jẹ́ lára òkè yìí gẹ́gẹ́ bí Salih alayhi salatu wa salam mo sọ fáwọn ọjọ́ rẹ̀ ǹjẹ́ gbà mí gbọ́ lódodo ah bàrà mo kà dá lóhùn pé mo ń jà rẹ̀ bìnrin àlè kẹ̀lẹ́kẹ̀lẹ́ ah kàrọ̀ mọ́ lọ́wọ́ rí èyí sòkòrò èèyàn wọn bá wí bó ṣe rí nìyẹn o nàbí ni inni rasulullahi ilaykum òjíṣẹ́ ọlọ́run mo jẹ́ sí ọlọ́run rẹ̀ sí yín ọ̀nà ẹ má ṣẹbọ mọ́ ẹ fòòsálẹ̀. wọ́n pè lakọrin wọ́n pè ní owó èrè. wọ́n fi ìwà wọn ọ̀rọ̀ wọn ìṣe wọn fi kú sùtara fáńdọ̀ ọlọ́mọba sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọlọ́mọba rìn ànábìsí ní atlas. sọ̀rọ̀ tá a fẹ́ lò mẹ́ ni pé tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ lẹ́nìí táwọn èèyàn tí wọ́n ń fi ẹnu wọn kó sùtà bá súnà àtàwọn àlùsùnà lẹ́nìí kìí ṣe àkọ́kọ́ àmì kìí ṣe ìpìlẹ̀ lélẹ́yìí nínú ayé ẹni ó jẹ́ olórí àlùsùnà ìnàbí yìí náà Muhammad sallallahu alayhi wa sallam wọn kó sùtà bẹ́ẹ̀ bá nàbí sallallahu alayhi wa sallam látara bẹ́ẹ̀ owó ní súnà ṣẹ̀ sòrò nígbà tọ́rọ̀ yìí jáde táwọn èèyàn ń sọ èmi náà gbọ́ mo bójú kó ń bẹ́ẹ̀ mo gbẹnu kó ń bẹ́ẹ̀ pé so ń bẹ ọ̀rọ̀ yìí ti wá òní fítámì so bọ́ àwọn yẹn ń mọ̀ òye máa béèrè béèrè lórí ẹ̀ pé ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe dákẹ́ gbogbo àwọn àjìlá nínú àwọn tó jẹ́ olùmọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ tún mọ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí tí àwọn tó jẹ́ àwọn ọmọ kéwọn wọn ti mọ̀rọ̀ yìí dé tí gbọ́ wọn gbogbo wọn náà dákẹ́ lórí ọ̀rọ̀ yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ mo wò pé ohun táwọn ìlàmọ́ yìí ò rí ni pé níbi ọ̀rọ̀ yẹn ti wá laisa min alim so kì í sọ̀dọ̀ ẹni tó jẹ́ onímọ̀ tá a lè ṣàfihàn síbi ìmọ̀ ìyẹn ló fà táwọn afáàfin gbójú kò mbẹ. èmi padà wọn rò pé ah, téèyàn ò bá dáhùn béèrè àwọn oníbéèrè lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn padà máa wò pàpà jùlọ àwọn mùsùlùmí ni pé ah, a adé ohun tẹ́ni wí orí wí adé ohun tó sọ ni kò sì rí nìyẹn lóòótọ́ dáwọ́pá so min adá ilà ilm inú ìwọ̀ tí ń bẹ fún wa lórí ọ̀rọ̀ ìmọ̀ òun náà ni ká pe ká sọ bàbá ṣe jẹ́ ká sọ nítorí wàhálà kọ́ọ̀lẹ̀ wọn arínú tírà ọlọ́run súnà nípa Muhammad sallallahu alaihi wasallam ká fi ṣàtúnṣe ara ayé so látara àdín yẹn so qadima wa haditha tipẹ́tipẹ́ àti láwùkọ tá a wà yìí náà ni àwọn tí máa ń fẹnu sùtá àti máa ń fi kan súnà àti gbogbo ẹni tó wà lórí súnà so afáàní ń sọ náà rẹ wípé àwọn onísùnà bá ti rí wọn so òun tẹ́ fi mọ̀ wọn òun náà ní rògbọ́n wọn àti ṣòkòtò wọn tí ò tólẹ̀ tí òun tẹ́ fi mọ̀ wọn náà nìyẹn wọn ò pa ah, ṣé bíbí ọdún méjì kan àbọ̀dún mélòó kan sẹ́yìn àáfàá yìí náà ó kéde pé òun ṣoògùn mọ́ so èmi rò pé nígbà táwọn afáàyàn ti kéde pé òun ṣoògùn mọ́ yẹn so pé ó ti di onísúnà ni pé ti ń ṣe súnà náà bìí ti dúró lórí súnà ni so n mọ̀ pé ó tún wà náà tí ó tún máa fi ṣòkòtò pé kò tó ó tún máa fi búùyàn nígbà tí a sì mọ̀ wípé atharun min athari nabiyyi sallallahu alayhi wa sallam orípa ni kí sòkòtò má tó lẹ̀ jẹ́ nínú orípa tí ànábì ọlọ́run bá fi lélẹ̀ fún wa sallallahu alayhi wa sallam mo pé nínú àwọn tíra tó tiẹ̀ súnmọ́ wa tó pàpà jùlọ nílẹ̀ adúláwọ̀ wa ń bẹ òun náà ni Riyadu Salihin ló jẹ́ tó dábàá wà wọ tí Imam an-Nawawi rahimahullahu ta'ala tí wọ́n kọ tí wọ́n ṣàlàyé nípa ọ̀rọ̀ nípa aṣọ wọ́n dẹ̀ mú àwọn hadith ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam as-sahiha àwọn hadith tó lálàáfíà tó gbádùn ní Sahih Bukhari wa Muslim wọ́n fi ṣàlàyé pé itharul muslim ila nisu saqai ihun tí ṣòkòtò bá wọ ní ṣòkòtò lásọ gbọ́dọ̀ kọjá ìdajì ojúgun rẹ̀ anábì wa ni pé wàlà haraj wàlà jìnnà fi mọ baynahu wa bayna kàbẹ́yì ṣùgbọ́n kò sí láìfi ọ̀dẹ̀ sẹ́sẹ̀ ń bi kọ́ ẹ pé láàrin ìdájọ́júgun ni sí orí kókósẹ̀ tí wọ́n mọ̀ ní asfẹ́lẹ̀ min al-ka'bayn ní fòfin náà ìyẹn bá kọjá kókósẹ̀ yẹn sísàlẹ̀ anábì nìyẹn lọ́wà ọ̀rẹ́ pẹ̀tù nílẹ̀ yorùbá lẹ́nu so táwọn mìíràn bá sọ wọ́n ní èyí tó bá kọjá kókósẹ̀ sísàlẹ̀ yẹn aṣọ yẹn ni ó wọ náà máa tanra rẹ tí aṣọ ló fira rẹ wọlẹ̀ àbí ìwọ lọ wọ aṣọ tí ń wọlẹ̀ aṣọ kọ́ ló fira rẹ wọlẹ̀ ìwọ lọ wọ ọlọkọjà àkókò sẹ so aṣọ kọ́ ni kò sí aṣọ ò sínú tí ó gbẹ̀san lálùkìyàmọ èèyàn tàbí ní ó gbẹ̀san tó láyàtà lálùkìyàmọ so látara dín yẹn ká má tanra wa jẹ so sunna anabi wa la wa sọ di ohun àléébù la wa sọ di ohun tó yẹ pé ohun tó yẹ fi dá wọn mọ̀ ah, subhanallah ni pé ẹ bá ti rí ṣòkòtò wọn tí ò tó lẹ̀ ẹ bá ti rí rúbọ wọn àwọn nìyẹn tí wàá rí mọ̀ pé ọ̀kọ́ ọ̀lọ̀rọ̀ yọ̀rọ̀ tí ò dáa ni tí ò yẹ ká gbọ́ lẹ́nu tó bá ń ṣàfihàn rẹ̀ sínú islam so táwọn tí ò àwọn tí ìsinmi tó bá ti ń sọ ilé yìí kò bá a mú ẹni tó lóun bẹ́sìn lọ́wọ́ kọ́ ẹ pé súnà níbi wa ní máa wá fi ní máa fi búyàn ní tó máa fẹnu kàn báyìí kọ́ bá kó sànù wa so bákan náà wọ́n tún sọ náà nípa Ibn Taymiyyah rahimahullahu ta'ala wípé Ibn Taymiyyah àti Muhammad bin Abdul Wahhab wípé àwọn méjèèjì ni so àwọn ni wọ́n ní kí àwọn alùsùnà máa pààyàn àwọn káwọn alùsùnà máa pààyàn bákan náà àwọn méjèèjì yẹn wọn ò tó ní ìdí búláàlà so. nígbà tí mo gbọ́rọ̀ yẹn èmi ò mẹni tí ń jẹ́ búlálà mo wá pe àwọn èèyàn mi kan pé ta ni ń jẹ́ tí wọ́n ń sọ yìí ta'ala àti Muhammad bin Abdulwahab àmọ́ wọn sójú ṣùgbọ́n a dá wọn mọ̀ àmọ́ wọn látara àwọn àfáàrò wọn àwọn orípa wọn tí wọ́n fi ilẹ̀ sáyé nínú àwọn orípa wọn òun làwọn tíra àwọn tí wọ́n kọ tá a débá látara tíra àwọn láti mọ orí èèyàn sí wọn ṣe bákan náà mọ̀ wọ́n látara àwọn ọmọ kéwú wọn tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n fi lọ lọ́sáyé Ibn Taymiyyah rahimahullahu ta'ala ìgbà tí ìmọ̀mù wa Az-Zahabi rahimahullahu ta'ala ọ̀kan náà mọ̀ kí wọ́n ti ń sọ̀rọ̀ wọn ni ma waladat al-ummahatu mithlahu ba'dahu ma waladat al-ummahatu mithlahu ba'dahu ó ní ìjọ Ibn Taymiyyah àti kò láyé gbogbo bímọbímọ ò bírú rẹ̀ sáyé níbi bọ́lọ́run bá ṣe kí àáfàá náà nímọ̀ bọ́lọ́run ṣe kí àáfàá náà ní ìfaragbolẹ̀ fún Allah subhanahu wa ta'ala níbẹ̀rù ọlọ́run ọba àti gbogbo ohun tí yẹn fi jẹ́ àáfàá so Ibn Taymiyyah rahimahullahu ta'ala a mọ̀ wọn látara ìmọ̀ wọn wọn á ní pẹ̀tọ́ ẹ dákun ẹ bá ń wá tírà méjì àbí mẹ́ta tí búlára tí wọ́n ń sọ yẹn tó ṣe wọ́n ní kò sí tíra wọ́n ní kò sí tíra ọ̀dà ẹ bá ń wá àwọn ọmọ kéwu wọn kan àbí méjì tá a lè fi ṣe déédéé àwọn ọmọ kéwu Ibn Taymiyyah rahimahullahu ta'ala torí pé Ibn Taymiyyah àwọn tó jáde lábẹ́ rẹ̀ tó jáde mọ́dírásà Ibn Taymiyyah àwọn èèyàn bíi tiẹ̀ náà tó lọ́rùn dùn sí wọn nínú wọn ni Ibn Qayyim al-Jawziyya rahimahullah nínú wọn ni Ibn Kathir nínú wọn ni al-Imam nínú wọn ni alimami mizzi nínú wọn ni ibn rajab alhambali nínú wọn ni ibn qudama nínú wọn ni imamu uh, ibn muflih àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibn fadlillah wọ́n pọ̀ wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ gbogbo àwọn tá a sọ ìkúlò hufab gbogbo wọn pátá hufab ni wọn hufab tí mò ń sọ kìí ṣe pé hufab wọn há Kùránì sórí nìkan o lọ́dọ̀ àwọn fún ní hadith wọ́n bá sọ pé lágbájá yìí hafid ni lọ́dọ̀ wọn nítorí wọ́n gbà lérò ni pé ẹni yẹn hadisi hundred thousand ń bẹ lórí rẹ̀ sanadan wa mutna sanadan wa mutna hadisi hundred thousand ń bẹ lórí ẹ̀ so kì í ṣe hundred hadith o hundred thousand hadith hundred thousand ó wà lórí rẹ̀ ẹni yẹn ipò tó wà ọ̀nà nìkan pè ní alhafid lọ́dọ̀ àwọn afọ́nà hadith gbogbo àwọn tó wá jọmọ kí Ibn Taymiyyah yìí kó lò hifaz gbogbo wọn ni wọ́n wà nípò bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ adúláwọ̀ yìí ń sọ ń fi àtànátò ní àrírò àfà bí àwọn ọmọ kí Ibn Taymiyyah kátó wá sọ Ibn Taymiyyah àrírò àfà bí àwọn ọmọ kí Ibn Taymiyyah tá a sọ yìí àwọn Ibn Kathir Ibn Qayyim so Ibn Rajab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-Imam al-Dhahabi gbogbo wọn ni alimami abdulhadi gbogbo wọn ni alofaavu ni gbogbo wọn ààrẹ kan nú àwọn àfàlẹ adúláwọ̀ wa yìí tó tó wọn kátó wá sọ ibùn tèmi rahimahullah ta'ala wọn á ní ṣé ibùn tèmi náà lọ wá wọlé débẹ̀ ni wọn sọ pé kò tó ní ìdí bùlálà tó gbàtí mi ò lè àwọn ọmọ bùlálà yẹn tí mo wádìí ẹ pé tíra mélòó ló ṣe wọn ní ò ṣe tíra àwọn ọmọ kéwù rẹ̀ dà láwùjọ ètò àwọn ọmọ kíw rẹ̀ ní ìyá ọmọ kíw rẹ̀ ní ìyá àṣàrò wọn lélẹ́yìí lórí ipa tí wọ́n ní nímọ̀ tó ààrí ẹ dákun báwo la ṣe fẹ́ máa fi ọ̀sán wòrò báwo la ṣe máa fi pé ajá ní ajá báwo la ṣe máa dà nǹkan pọ̀ la fẹ́ máa dà nǹkan mọ́ àwọn èèyàn lójú báyìí táwọn kan bá tiẹ̀ hùwà tí ò dáa táwọn kan bá sọ̀rọ̀ tí ò dáa bá wọn sọ̀rọ̀ sí àbí wọn sọ̀rọ̀ tó wá ka yín lára kò wá túmọ̀ sí pé àwọn tó wá jẹ́ ulamaul islam àwọn tó jẹ́ àfẹ́sìn sheikhul islam wọ́n pé àwọn ọ̀tẹ́sìn gan gbà pé òní ah, mímọ̀ ni wọ́n àwọn ọ̀tẹ́sìn gan gbà bẹ́ẹ̀ ká tó máa wá sọ àwọn tó jẹ́ lẹ́sìn tó bẹ́ẹ̀ bá dẹ̀ lọ wo iṣẹ́ àwọn àfáà yìí á lè mọ̀ pé ah, àwọn eléyìí tí wọ́n ṣe nǹkan míì láyé sá lẹ́yìn kí wọ́n kẹ́ lo ayé wọn fún ìmọ̀ wọ́n lo ayé wọn fún ẹ̀sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nígbà tí wọ́n ń ṣóǹka àwọn tíra tí ibnu Taymiyyah rahimahullahu ta'ala tó fọwọ́ ara rẹ̀ kọ́ wọn ní bàbá bíi four hundred five hundred and ninety one òun náà làwọn bàbá yìí kọ so five hundred and ninety one náà tíra tí bàbá yìí kọ tíra kan bẹ wọn pè ní asma'u mu'allafati ibnu Taymiyyah rahimahullahu ta'ala nínú tíra yẹn tíra three hundred and thirty wọn pe àwọn mu'allafati bàbá yẹn tí bàbá yẹn kọ so ẹ jẹ́ wò nínú àwọn tíra yẹn ní ẹni mọ̀júmọ́ olùfàtàwà wà mọ̀júmọ́ fàtàwà tà ń sọ yìí thirty seven volumes ni thirty seven volumes òun náà ni nínú àwọn tíra tí bàbá yẹn kọ nìyẹn so ẹyọ kan rẹ ẹnìkan nu agbára rẹ ọ̀ka láti kọ yẹn thirty seven volumes yẹn ẹnìkan ọ̀kọ́ rẹ̀ láfíríkà rẹ̀ ẹnìkan ọ̀kọ́ rẹ̀ so ní nàìjíríà wà yìí ẹnìkan ọ̀kọ́ rẹ̀ so a máa wá fi àwọn ibú ìmọ̀ máa lọ fi wọn wí àwọn èèyàn kan so gbogbo àwọn nǹkan yìí ọ̀rọ̀ tí ò kò báyìí mọ̀ mú ni a máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí láwùjọ so kéèyàn ó sì máa downgrade ara èèyàn ni kéèyàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí so látara dín yẹn wọn afá yẹn ń ṣe àfá yẹbúyẹbú táàpù bóyá wọn kẹ máa sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nú wọn máa sọ̀rọ̀ bẹ̀lẹ̀ àyè tí Ibn Taymiyyah àti Ibn Muhammad Buhari wọn bá sọ pé ẹnìkan jẹ̀bi ikú ní Islam ọ̀ranyàn ni wọ́n ní mustanad min kitabillah wa min sunnati rasulihi sallallahu alayhi wa sallam wọ́n ní ohun tí wọ́n gbẹ́sẹ̀ lé lọ́rọ̀ lọ́rọ̀ ọlọ́run lọ́rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam fún tó sọ pé ah, lágbájá yìí o àbí ẹni tó bá ṣerú nǹkan báyìí ó ti dáràn kí wọ́n pa ní islam so àwọn eléyìí sẹ́ni tí máa sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu wọ́n sọ̀rọ̀ bẹ̀lẹ̀ àìlù pẹ̀lú ìmọ̀ wọ́n fi sọ̀rọ̀ so látara bẹ́ẹ̀ so ká má fi òjò ká má so ká má fi ohun tí ò jọra wọn ká má fi wéra wọn rárá so bẹ́ẹ̀ ni àwọn àfáà yìí so wọn pa ẹnìkan láṣẹ kó máa pa ẹnìkan wọn pa ẹnìkan láṣẹ kó máa pa ẹnìkan wọn ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn wọn sọ pé àwọn nǹkan báyìí ó jẹ́ capital punishment nínú Islam ẹni ọba sí nǹkan báyìí ó lẹ́tọ̀ọ́ báyìí so ṣé òfin àtọwọ́dá táwọn èèyàn dá táwọn lò láwùjọ wa ṣé kò sí capital punishment níbẹ̀ ẹgbẹ́ àwọn èèyàn bá dáràn wọn pé ah so life imprisonment ni àbí ẹni bá dáràn yìí so wọ́n pa òun náà ni so ó wà níbi òfin àtọwọ́dá kí wọ́n á ṣàlàyé òfin ọlọ́wọ́n bá pé tó báyìí lọ́wọ́n bá wí nǹkan kan báyìí so kí ni tájà burú mẹ́ nínú ẹ̀yìn kan sọ pé ẹni tó bá pààyàn kan pa òun náà jí padà so kí ni wàhálà ń belẹ̀ yìí so kí la burú ń bi pé wọ́n sọ̀rọ̀ tẹ wá ń sọ wọ́n bí ká pé àbí lódodo ni ten percent ten percent fara ayé ṣé ẹ mọ̀ wípé ogun dẹ̀ ń sọ nípa àwọn àfáà yìí ìwọ̀ wọn ni tí wọ́n sì béèrè ẹ̀ ọlọ́run sì gbà fún ọlọ́run kìyàmà ẹ ń ba ìjọmọ olóàbí wọn jẹ ẹ ń ba pásínàsì wọn jẹ nígbà wọn máa pààyàn wọn máa pààyàn subhanallah so ọ̀rọ̀ tí ò yẹ lẹ́nu kèfèrí ká tó wá pé mùsùlùmí tí wọ́n bọ́ àwọn kan báyìí ò dáa láti máa sọ sáwọn tó jẹ́ ulama torí pé ẹ̀jẹ̀ wọn bá ṣe ara wọn rí yẹn so ewu ni haram ni abọ́dọ̀ jẹ́ máa sọ̀rọ̀ wọn láì dá so kọ́ lọ́wọ́n bá kí ó sànù wa so bákan náà àwọn àkótó àwọn alùsùn náà ní ń dà lóru kí ní àlùsùn náà fi ń dà lóru torí kí wọ́n sọ fáwọn yẹn pé àìbùdùlọ́ wọ́n ti sẹ́yìn bùtọ̀ gold ẹ máa jọ́sìn fọlọ́n ẹ jìnnà sóòsà bí wọ́n fi ń dà lóru náà nìyẹn torí pé ẹ ẹ lè àlùsùn náà kan kí wọ́n ka mọ́ bíi pé wọ́n kó èèyàn mọ́ lọ́wọ́ àbí ẹ